ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí bídèmí kòsọ́kọ́ arẹwà òṣèrébìnrin onítìátà ilẹ̀ wa kan bídèmí kòsọ́kọ́ tí í ṣe ọmọ bíbí inú àgbà òṣèré nì jíde kòsọ́kọ́ ti ké gbàjarè síta lórí ohun tí ọmọ ọ̀dọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbà ṣe fún un obìnrin tó náà òun ò fi taratara nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ọlọ́mọ ọ̀dọ́ dé yìí ní ọjọ́ karùn-ún tóun gba ọmọ náà sọ́dọ̀ ló palẹ̀ ẹrù òun mọ́ tó sì sá lọ òun ni òun tó bí òun nínú jù ni bí gẹtìmáànù òun ṣe sílẹ̀kùn fún un láago márùn-ún ìdájí tó sì fẹsẹ̀ fẹ́ ẹ bákan náà ló ní ó tún kó àwọn nǹkan ìní àbúrò òun kan lójú òpó ayélujára Instagram rẹ̀ ní Bídèmí kọ ọ̀rọ̀ yìí sí pẹ̀lú ìtara ó ní Ọlọ́run má jẹ́ ká ṣọmọ ọ̀dọ̀gba o ọjọ́ márùn-ún péré ni ọmọ yìí ṣì lò nílé mi o mo tún fowó mi ṣòfò pẹ̀lú bí mo ṣe lọ ṣe àwọn àyẹ̀wò ara lọ́lọ́kan òjọ̀kan fún un nígbà tó dé àfi bó ṣe di pé ó jí àwọn ẹrù èmi àti àbúrò mi kó lọ aago márùn-ún ìdájí ló sá lọ òpònú gẹtìmánù yẹn náà dẹ̀ sílẹ̀kùn fún un ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra lórí ọ̀rọ̀ àwọn ọlọ́mọ ọ̀dọ̀ yìí o torí mi ò tiẹ̀ mọ ohun tí mo lè sọ mọ́ ó lóun kò mọ̀ pé àdánwò lòun gbà sílé nígbà tóun tún da owó sílẹ̀ láti ṣe àyẹ̀wò ara fún un lọ́sibítù àti pé ọkùnrin ọlọ́dẹ ilé àwọn ló kó o pẹ̀lú bó ṣe ṣí géètì fún un nírú àkókò tó sá lọ yẹn bídèmí wá gba àwọn èèyàn nímọ̀ràn láti ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ gbígbà kí wọ́n sì mọ irú èyí tí wọn yóò gbà kí wọ́n tó gbà á sílé. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́